الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته لن يبتي أدوك فون àtọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìtẹ̀síwájú tírà imamu ahli sunnati wal jama'a Ahmad bin Muhammad Hanbal. Muhammad tí a mọ̀ sí usulu sunna níbi tí a bá àlàyé náà dé ibẹ̀ náà ni a ó ti máa tẹ̀síwájú ọ̀nà wa kullu bid'atin fahiya dalala gbogbo àdádálẹ̀ pátá fáhíyà bọ̀lára ànà òun ni àdádálẹ̀ òun ló máa ń fà àyàn lọ síbẹ̀ ọ̀nà tí àdádálẹ̀ tó fi jẹ́ ànà ó pọ̀ gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa ọ̀rọ̀ tí àfáà Imam Ahmad bin Hanbal sọ yìí ó ṣe déédé pẹ̀lú hadith al-Irbad bin Sariya radiyallahu anhu hadith tó gbajúmọ̀ tó ní anabi sallallahu alayhi wa sallam صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم أنا بكيرو ó ṣáájú wa kírun níjọ kan gbà tó kírun tán fọwọ́ àádọ́nà ó ṣe wáàsí fún wa mọ́wọ́n muwaddi'i wáàsí ẹni tó ń dágbére nínú wáàsí òun ní tá gbọ́yé nígbà téèyàn ń dágbére wáàsí yẹn mọ̀ọ́dọ̀tún balẹ̀ra wáàtí tó dùn gbòǹgbò ni tó ṣe wípé àfi bí ẹni pa àgbọ̀rọ̀ wá síbẹ̀ rí lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam zarofat minhal ń dà lójú wa pòròpòrò wàwájílẹ̀ tí minhal qulub ọkàn wa sì ń lu pòpòpò ìwárìrì bá wa lẹ́ ó bá ẹ̀mí wa ó bá ọkàn wa nígbàtí ànábì bá wa sọ eléyìí tán ẹnìkan wá sọ ní àwọn èèyàn tó nàfẹ́ yàrá sọ lọ́la pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ka'anna hadhihi maw'idha ka'anna wáàsí tó ṣe yìí ó dà gẹ́gẹ́ bí wáàsí ẹni tó ń dágbére tó bá wá rí bẹ́ẹ̀ fa àwòsínà ó wá ṣe wáàsí sàsọtẹ́lẹ̀ fún wa torí pé ní tá a gbọ́nú ọ̀rọ̀ rẹ̀ yìí sìn àmì bí ẹni wípé kò ń dágbére ni ní tí wọ́n sọ ohun bó ṣe rí náà ni ànábì ò sọ pé kò rí bẹ́ẹ̀ ní tó tẹ̀lé ni pé òun sí kò ń lè takò ọ̀la ànábì ni àkọ́kọ́ àsọtẹ́lẹ̀ tí ń sọ fún iná ní kẹpa ìrọ̀lọ́ bákan náà wọ̀sàmù ìwọ̀kọ́ á ẹ máa gbọ́ àwọn tó bá jẹ́ olórí fún yín ẹ máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu ẹ sì máa tẹ̀láṣẹ wọn kódà kó ṣe wípé wa in ta'ammara alaykum abidun habashi kódà kó ṣe pé ẹrú tó tún wá nínú ìran abasinia olójú olórí fún mi ẹ gbọ́rọ̀ sí lẹ́nu ẹ má wo ẹ má wo ìran tó ti wá ipò ní kẹ́ ẹ ipò olórí ṣọlọ́n wa ń tẹ̀síwájú wípé fa innahu man ya'ish minkum fasa yara ikhtilafan kathira ṣọlọ́n torí pé ẹni tẹ́mi rẹ̀ bá gùn nínú yín nínú àlámọ̀rí ẹ̀sìn wa yóò ìyá pa oríṣiríṣi òrùlẹ̀ padà rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá àná ṣe ń àwọn nǹkan wọ̀nyí ló bí àwọn tíra usulu sunna nítorí pé ìgbà tó di pé ìyapa oríṣiríṣi ń ṣẹlẹ̀ nípa àdìsọ́kàn nípa ìgbàgbọ́ nípa ìjọsìn nípa ọ̀nà tá a gbà á ṣe àwọn iṣẹ́ ìjọsìn ṣe ọlọ́run ní tó bá di gbà náà aleikum fa aleikum bi sunnati wa sunnati al-khulafai ar-rashidin al-mahdiyyin min ba'di òjíṣẹ́ ọlọ́run ọba ní súnà èmi òjíṣẹ́ ọlọ́run dọwọ́ yín súnà àwọn àrólé tí wọ́n jẹ́ olùmọ̀nà tọ́lọ́run fún mọ̀nà máa abdu alaiha bin fi máa di nǹkan mú òníkà ẹ̀fìn mú ìyẹn sí wípé yóò fẹ́ jábọ́ wọn bí fífi àpèjúwe yẹn wá pé abdu alayha bin nawajid ẹni tó bá gbé lọ́wọ́ láàárọ̀ ó lè má dọ̀sán o ẹni tó gbé lọ́wọ́ lọ́sàn súnà yẹn lè má dalẹ̀ lára rẹ̀ o abdu alayha bin nawajid ẹ di ma kẹ́ lè bá torí pé tí ó máa gbọ́n súnà tí ó máa gbọ́n dànù yóò pọ̀ gẹ́bà àná ìṣẹ́rin láwùjọ wá sí ẹlòmíín bẹ oní súnà lọ́wọ́ mọ̀ sí lánàá ṣùgbọ́n lè ní oúnjẹ ló ń pariwo bídí àkàkiri yóò sì tún máa kúrẹ̀ náà ló súnà ṣùgbọ́n èyí tó hàn tó náà ni pé mo tẹ̀lé oníbídí àná tó sì ń pèpè síbi ìbídí àná nasalullah asalama kọlọm ó ṣàánú wa òjíṣẹ́ ọlọ́run ní wa iyyakum wa muhdathatil umur ẹ ṣọ́ra fáwọn nǹkan tuntun nínú ẹ̀sìn fa inna kulla bid'atin wa inna kulla muhdathatin bid'ah wa kulla bid'atin dalalah torí pé gbogbo bídà àpáta dalalah ànọ̀ni ìyẹn náà ló wá pẹ̀lú ọ̀rọ̀ tí àfáwà Imam Ahmed tí wọ́n sọ nínú tírà yìí pé ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa usulu sunna wọ́n jẹ́ kó yé wa wípé wal-iqtida'u bihim kíkọ́ sí àwọn salaf wa tarikul bid'ah gbígbé àwọn bídá jù sílẹ̀ wa kullu bid'atin fahiya dalala torí wípé gbogbo àdádálẹ̀ pátá fàhíyà dọ̀làlà tí wọ́n bá ní kullu bid'atin dọ̀làlà ṣùgbọ́n báwọn tún ṣe tún lọ mú mọ́pútàdá míì wá níbẹ̀ yẹn kullu bid'atin wọ́n tún lọ mú dọ̀mí rùmí wá pé fàhíyà dọ̀làlà hádàlẹ̀ tawkid bó ṣe wánu hadith kullu bid'ati dalalah dalalah yẹn jẹ́ ẹ́ khabaru mubtada kullu bid'ati dalalah ṣùgbọ́n àfọwà imam ahmed àwọn ní wa kullu bid'atin wọn sọ gbọ́dọ̀ wọn ní fàhíyà dalalah wọ́n mú fàhíyà yẹn wá li láti kàpá mọ́ tún gbọ́ ò gbogbo bídá àpáta ó kéré ni ó pọ̀ ni ó ma bẹ́ẹ̀bẹ́ ni kò sí kankan tó wà mẹ́ ìgbà mí ń bẹ ọmọ ènìyàn máa rò wípé ẹlóòótọ́ bídá níbẹ̀ kékeré ni ẹjá ara fi kún ó albid'atu fi ddin laysat albid'a fi l'adat albid'a fi l'adat bídà nípa nǹkan ọ̀rọ̀ ayé eléyìí ó lè má jẹ́ dọ̀làlà ṣùgbọ́n wa amma albid'atu fi ddin fi umuri ddin ma'a qallat wa ma'a kafurat fẹ́yẹ̀ bọ̀làlà gbogbo bídà bó ti wulẹ̀ kó kéré nínú ẹ̀sìn bó ti wulẹ̀ kó pọ̀ sí torí pé bídà tẹ̀rí yẹn tó bá bẹ̀rẹ̀ ní kékeré yóò máa gbẹ̀rẹ̀ gẹ̀dígẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi wá digi ńlá tí apá ò lè ka mọ́ tó a gbúdọ̀ fojú kékeré wo bídà bí bídà bá kéré ni ó sọ pé kó má gba súnà lọ́wọ́ yẹn o so ìdí nìyí tó fi jẹ́ pé nínú nǹkan tí wọ́n fẹ́ ká gbọ́yé nínú tíra yìí òun náà ni ká sọ́ra fún bídà láàfin nínú ṣiṣẹ́ àwọn sálàf wọn kì í fààyè gba bídà rárá bó ti wulẹ̀ kó mọ́ bó ti wulẹ̀ kó mọ́ wọn yìí fi ààyè gbà torí pé yóò máa pa wọn láyà wípé táàyè bá gbà á yóò padà pa súnà rẹ̀ ìdí nìyẹn tó jẹ́ pé fàyè dọ̀làlà ànú ni àìmọye nǹkan mi ń bẹ tó pé ni ṣùgbọ́n ẹni tó bá bẹ̀rẹ̀ ó kàn bẹ̀rẹ̀ rẹ̀ owó kákún ṣùgbọ́n gbà tó bá lọ yóò padà di ohun táwọn èèyàn ó máa ṣe tí wọ́n sì máa tọ́ka sí pé tó yẹ pé ni ó sì jẹ́ pé lágbájá náà ṣe kẹ́ni ó máa ṣọ́ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan mí ń bẹ tí ń ṣe táwọn èèyàn ó sì máa wò láwòkọ́ṣe bẹ́ẹ̀ sì ni tó ń ṣe yẹn kì í ṣe pólẹ́rì fún ṣòro ló fi jẹ́ pé a gbọ́dọ̀ kíyè sára nínú àwọn nǹkan tá a máa ṣe nínú ẹ̀sìn tí a bá ti rí pé ó ti ní ọwọ́ kan bí dáa àyàfi ká máa ṣàlàyé fáwọn èèyàn pé bóyá bùkátà kan lójú ọjà sínú nǹkan yìí o bídíà ni o sọ èyí tó wá lóore jù o ní kò sá fún kò sá fún tán àgbà mi ń bẹ ó lè jẹ́ mi bá bi ishihad ó lè ṣe gbìyànjú kó rò kó bẹ́ẹ̀ nǹkan yẹn tọ́ ṣùgbọ́n tó bá padà fẹsẹ̀ rinlẹ̀ wípé bídíà ni nǹkan yẹn èèyàn ò bá àti máa ṣe bọ̀ fáìmọ̀ yẹ ọdún kéèyàn dá dúró kéèyàn ó sì kéde rẹ̀ fáwọn èèyàn pé n tí mo ń ṣe yìí láti yí ìgbà báyìí báyìí báyìí báyìí bí dáhà ní o ó ti hàn sí mi o tó nítorí pé wàkúndò bèrè àti fàhíyà dọ̀lára torí pé kò sí oore ní gbogbo ibi tán bá ròyìn pẹ̀lú dọ̀lára kò sí oore ń bẹ àdọ̀lára ó ní àwọn ìtumọ̀ tó pọ̀ ó lè túmọ̀ sí kúfúrù ó lè túmọ̀ ẹ̀rí wípé ìgbà tọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ àwọn nàṣọ́rá ní Qur'an ọlọ́run fi dọ̀láàlù ó fi ròyìn wọn dọ̀láàlù ń bẹ̀yẹn kúfúrù ni a'udhu billahi minash shaitanir rajim ghayril àdọ̀ọ̀lín una òmìnà sọ̀rọ̀ dọ̀láàlù wọn bẹ̀ yẹn kófòrò ẹ́ kófòrò ni dọ̀láàlù ń gbà míì ó lè túmọ̀ nìsíyàn pé yẹn gbàgbé ṣùgbọ́n gbogbo ìtumọ̀ tí dọ̀là lórí ó mú wa kì í ṣe ìtumọ̀ nǹkan dáadáa ṣòlóbi jẹ́ pé àlùbídà á la ta'ti bi khairin àlùbídà á la ta'ti bi bídà kì í mú dáadáa wá ṣùgbọ́n bídà ní ìṣesí kan yóò fara jọ súnà tán yányán débi pọ́pọ̀lọpọ̀ àwọn tọ́rọ ò bá yé wọ́n kó ìtànjẹ pẹ̀lú àwòrán súnà tí bídíà yẹn bá gbé wọ̀ ṣèdí tó fi jẹ́ wípé bá a ṣe máa ń kíyèsí nǹkan ọ̀gbìn wa kí tó lè kópa lára bá kó mọ́ bá wù lẹ́gbẹ̀ẹ́ àyàró kí àwọn ẹranko búburú kí wọ́n má wọnú nǹkan oko wa kó lè mú èso gidi jáde àárò dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe ẹ̀ka máa roko sí ẹ̀sìn wa ń dì í gbogbo ohun tó bá lè jẹ́ bídà tí yóò kó bẹ́ẹ̀ sìn wa a gbọ́dọ̀ ṣàfọ̀mọ́ tajiridu àdín mínàlì bídà yìí ká fọ ẹ̀sìn wa má kúrò níbi àdáda torí pé olùbẹ̀rẹ̀ àti ayé àbọ̀ rárá bákan náà nínú usulu sunna wà tarkul khusumat fi ddin tarkul khusumat fi ddin kágbéjù sílẹ̀ alkhusumat fi ddin wà tarkul bára ẹni jà kò sí nínú ẹ̀sìn o ká gbé ìmọ̀ bára ẹni jà ká gbé jù sílẹ̀ nínú àmì ìpìlẹ̀ ẹ̀sìn wa ni o alkhusumati fi din kí ni agbàlérò pẹ̀lú khusumati ó náà ni kí a máa jiyàn ìfanfà débi wípé yóò padà kángun síbi tí a bẹ̀rẹ̀ sí ni máa bára wa jà la lásìtà àléyìn bí mo sọ ìfẹ́ káwọn sọ òun ni èyí tí ó fẹsẹ̀ bákan náà nu manhaj al-sunnah wal tá a bá rí ẹni tó ní ìròrí ọ̀tọ̀ pẹ̀lú wa lórí àwọn masáìl kìí mújà lọ́wọ́ pàápàá jù lórí àwọn masáìl fàríyà ìwọ sọ pé bó ṣe rí ni ọ̀wọ́ ní bákan ló ṣe rí kò lè mújà wá ẹ̀rí tó ní kálukú bá mú wá òun náà ní ká wò lẹ́ẹ̀fì máa ráwọn èèyàn míì lé wọ́n lè nara wọn tó ara wọn tẹ́bá bí wọ́n lè kí wọ́n ń jà sí lórí àwọn masáìlù khilafiyya àwọn masáìl tí yàpẹ̀nu àwọn afá wà lérí ẹ̀ ṣèdí tó fi jẹ́ pé watarikul khusumati fi tíìn káwọn mùsùlùmí máa bára wọn jà ká máa fẹ̀mí ara wọn ṣòfò lérí ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí kò sí kí ni kò sí nínú usulu tíìn usulu sunnah àlàyé làwọn àfáà máa ń ṣe fáwọn èèyàn ẹni tó bá sì sọ pé òun ní ẹ̀rí lọ́wọ́ wọn ni kó náà mẹ́rin tiẹ̀ wá kájọjọ gbéṣẹ́gbẹ̀ ara wọn èwo ló tẹ̀sùn àjò náà kò yí sí mùkọ́tálà mùnákọ́ṣà wà mùnádọ́rà òun ló máa wà mẹ́rin ẹ̀ wá ṣẹ̀rẹ́ Islam kò fààyè lẹ̀ fẹ́ni kankan láti lè lo authority lórí ẹnìkan àyàfi àwọn tán bá jẹ́ aláṣẹ nìkan àwọn tí wọ́n jẹ́ aláṣẹ ni wọ́n lè sọ wípé tọ́ ẹni báyìí ẹ gbọ́dọ̀ jẹ́ oṣù nǹkan báyìí mọ́ authority aláṣẹ nìyẹn ṣùgbọ́n àfa wo sọ ni o láṣẹ láti lè ṣe kíni o láti lè máa bẹ́ẹ̀ nìkan já lọ́nà kààbọ̀ náà wàtàrí kùlùkù sọ́mọ́ àti fìtín kágbéjù sílẹ̀ ìmọ̀ bára ẹni jà nínú ẹ̀sìn àfọwà Sheikh Ibn Uthaymin rahimahullah kọ́lọ̀wọ̀n ọba kí ó bá wa yọ́nú sí wọn wọ́n ṣàlàyé fún wa pé àwọn èèyàn téèyàn máa ń bá pàdé oríṣiríṣi èèyàn lèèyàn máa ń bá pàdé ẹlòmíín bẹ́ẹ̀ bó bá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún yóò farabalẹ̀ láti gbọ́ kó lè ronú sí lẹ́ni tó ń wọ́ dúdú ẹlòmíín bẹ alágídí ọkàn ni bó o sòdodo ń dọ̀la fún kò ní gbà nítorí pé lórí ìbàjẹ́ tó wà yẹn bóyá ọ̀nà jẹ́ ẹ̀mú rẹ̀ ọ̀rọ̀ mọ́ ìbàjẹ́ yẹn tó bá lè fìbàjẹ́ yẹn lẹ̀ ó nígbàgbọ́ wípé jíjẹ múmu kò ní ṣe kò ní ṣe déédéé má àbí àǹfààní kan bẹ tí ń rí níbi albaapu níbi ìbàjẹ́ tó gbé lọ́wọ́ irú ẹni ọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ pẹ́ rí bọ́rẹ́ rí nǹkan kò ní tẹ̀lé látara ìfẹ́ inú látara àǹfààní tó rí lórí ìbàjẹ́ àwọn Sheikh Ibn Uthaymin rahimahullah wọ́n ní fa idha ra'ayta min akhik jidalan wa mara'a wọ́n ní tó bá rí lọ́dọ̀ ọmọ àyá rẹ̀ kan tó ń jiyàn tó ń ṣe fanfa hina yakunu al-haqqu wadhiha nígbàtí òdodo ọ̀rọ̀ tó fojú hàn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó sàtún jẹjẹ ẹsẹ̀ mọ́lẹ̀ ni pé láyé nígbà wọ́n mẹ́rin fún nínú al o mẹ́rin fún nínú súnà anábì sallallahu alaihi wasallam níta ń ṣe yìí ọlọ́wọ́n bọ̀ fẹ́ ó tako ìlànà tà anábì sallallahu alaihi wasallam sàábì kankan ò ṣe rí àbẹ́yìn lẹ́rìí kan ni kẹ́yìn ó mú wá kò lẹ́rìí kankan àfáà Sheikh Ibn Uthaymin pé ta bá rúrú èèyàn bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí òdodo fojú hàn walakinnahu lam yatba'hu ṣùgbọ́n kò tẹ̀ lódodo yẹn ṣé ká yọ kúkú sí ni ṣé ká máa bàjá ni bàbá ni fafirru minhu firaraka minal asad èyí tó fi máa bàjá takété kò lọ́dọ̀ yẹn bí ìgbà téèyàn bá sá fún kìnìún ò ní òtí takété sírúfẹ́ níbẹ̀ torí pé kì í ṣe pé kò mà ìfẹ́ inú òní ń bá fẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ jà wakul laysa indi illa ma dhakartuhu laka min alhaq sọ fún wípé tó lẹ́yìn èyí tí mo sọ fún ọ yìí òdodo tó hàn sí mi ni mo sọ fún ọ kò sì sọ fún kò pa ìdá àkókò lọ́dọ̀ ẹ rí wípé èyí tí àfọwà Sheikh Ibn Uthaymin tí wọ́n sọ yìí ó ń júwe gbogbo ẹnikẹ́ni tó bá gbàgbọ́ yẹ manhaj ahli sunna wal jamaa wọn kì í bá àyàn já lórí sísàlàyé ẹ̀sìn wọn ó ṣàlàyé kí lọ́lọ́run wí kí lànà bìrì hátà téèyàn bá sọ nǹkan kan tó fa ọwọ́ bá wọn lẹ́mìí wọn ò nítorí ẹ̀bẹ̀ ní ẹ̀já wọn ṣàlàyé ẹ̀sìn fún un yàtọ̀ sí ìṣesí àwọn àlùfẹ́rọ́kù bọ́ọ̀là gẹ́gẹ́ bí àwọn ṣíà gẹ́gẹ́ bí àwọn gùlátù sòfíà. So gẹ́gẹ́ bí àwọn khawarij àwọn khawarij bí ìntọ́ ń sọ bá ti lè yàtọ̀ sí tiwọn ikú ẹni ẹfẹ́ lọ́fẹ́ fi dáhùn wọ́n pa ni ẹni lẹ́fìrí pé tá a bá bá kan bá sọ̀rọ̀ tó bá yàtọ̀ sí mọ́kìfù tiwọn wọ́n lọ pa fáyà ìṣiṣẹ́ àwọn khawarij ọ̀kan náà àwọn salaf ó lọ àwọn khawarij wọn jọjọ ń fọ̀rọ̀ jomi tó rọrọ òun wá ń jẹ́ kún mọ̀ pé tí wọ́n dúró lé lórí lórí ìbàjẹ́ ni arákùnrin yìí òun àti ìyàwó rẹ̀ náà jọ lọ wọ́n pa arákùnrin náà wọ́n pa ìyàwó ẹ̀ ìyàwó rẹ̀ yìí lóyún sínú wọ́n sì tún la ikùn obìnrin òun ọmọ tí ń bẹ ń bẹ wọ́n tún gbé jáde wọ́n tún pa ọmọ yẹn náà nítorí pé kí ni o ọ̀hálà fà wọn lórí mọ́kì fún wọn ntí wọ́n ń sọ ó yàtọ̀ sí tó ń sọ ọgbà tí wọ́n so gbogbo àwọn èèyàn tẹ́ bá rí tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ bóyá ẹ ṣe wáàsí wáàsí wa ta bá wọn lórí ìbàjẹ́ tí wọ́n mú lọ́wọ́ náà wàá múra àjà lẹ́ẹ̀fì lè mọ̀ pé wọn ò sí lórí manhaj ahli sunnah wal jamaa eléyìí náà máa wà nù sí sí àwọn ṣíà tẹ́ bá ti ṣe wáàsí kan tó bá ti ta bá tí wọ́n gbé lọ́wọ́ wọn ò dá ìjókòó yẹn wọn ò dàrú sọ gbogbo àwọn èèyàn tí wọ́n máa ń ṣerú àwọn àṣesí bẹ́ẹ̀ kò sí nínú usulu sunna indana usulu sunna indana tarikul khusumat 15 gbígbé ìmọ̀ wọ̀yáàjà pẹ̀lú àwọn èèyàn lórí àlámọ̀rí ẹ̀sìn la kò sínú manhaj ahli sunna wal jamaa àyàfi tó bá ṣe wípé ẹni tó fẹ́ dá ẹni yẹn dúró ẹni yẹn ní authority ẹni tó bá wà nípò aláṣẹ ìlọ́yẹ̀ gbé ẹ̀fún lẹ́gbàá ṣùgbọ́n gẹ́gẹ́ bí òun wà sí ò láṣẹ àti fìyàjẹ́ nìkan tí ẹni kó o sọ tó bá sì rí pé o sọ ẹni yìí múra àjà kò fẹ́ gbọ́ wà ìdá kan tó bá wọn lè jẹ ìlú òun kọlu sàlámù والسنة عندنا آثار رسول الله صلى الله عليه وسلم بكنا انتم جسن وسنة هنا أي الدين انتم جسن لدو توا تعالوا نصروا إمام أحمد بن حنبل in ti islam lọ́dọ̀ tiwa àtharu rasulillahi sallallahu alaihi wasallam o náà ni gbogbo tá a bá lè tọpa rẹ̀ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kìí ṣe ń tẹ́nìkan kan ronú tó gbé kalẹ̀ bó ṣe wù ú bó ṣe fẹ́ ìyẹn ni tó pọ̀ níta ń sìn ẹlòmíà nítorí pé àwọn yahudi àwọn jew àwọn nasọ́ra àwọn christians torí pé àwọn náà ti ń ṣe nǹkan báyìí ẹ jẹ́ káwa mùsùlùmí káwa náà máa ṣe eléyìí kì í ṣe ẹ̀sìn lọ́dọ̀ àwọn tó ṣáájú wọn torí anabi sallallahu alayhi wa sallam anabi náà bá wọn ṣe sí kan táwọn lárúbáwá ń ṣe anabi ò torí ẹ̀ lọ́ máa ṣe tiwọn o anabi ń ṣe èyí tí ẹ̀rí bá wà fún tọ́lọ́mbà ní òsè fún lànàbí ń ṣe ọlọ́run sọ ní al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ya ayyuhan nabi ẹ́ la tuti'il ọlọ́run ni mo pèrè ànábì wala tuti'il kafirin wal munafiqin má tẹ̀lé àwọn kèfèrí o má tẹ̀lé lànà wọn o kódà kí lànà wọn o máa sojú lọ́yìn kó máa pèrò ọlọ́run ni ànábì má tẹ̀lé wal munafiqin àwọn ìmọ̀ràn bú táwọn mùnàfíkì mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n wọ́n nífẹ̀ẹ́ kúfúrù ju ìmánì lọ má gba àmọ̀ràn tiwọn náà o gbogbo ohun tí ń bẹ nínú Islam wọn èyí fẹ́ràn rẹ̀ àfi tí bá ń bẹ nínú ìlànà kèfèrí bẹ́ẹ̀ ni kí wọ́n sì gbéyàwó nílànà Islam kò ní í dùn mọ́ wọn nú ó dìgbà tí wọ́n bá lọ síbi ìlànà tàwọn kèfèrí ni wọ́n ó tún wọ́n tó dùn rà ìwọ náà mọ̀ ṣe ìyàwó bí ẹ wà ń ṣọ̀fọ̀ ṣùgbọ́n tí wọ́n bá di pé ìyàwó wọ wedding gown tó sì gbogbo báyà lẹ̀ ẹ̀ ọ́ dẹ́sẹ̀ rí kó dùn báyìí àwọn mùnáfíkì nìyẹn tẹ́ ẹ bá sọ fún wọn pé bọ́lọ́hún àtànábì ṣe ní ká ṣe ní ẹ rí lójú wọn pé inú wọn ò ní sí ṣùgbọ́n gbà ẹ bá tún mú ìlànà kẹfìrí mọ́ ẹ rí inú wọn ò sí ọlọ́run rẹ̀ ànábì sallallahu alaihi wasallam má tẹ̀lé ru àwọn èèyàn bẹ́ẹ̀ òní máa ń wà ló jẹ́ pé ẹlòmíì ó kórira sunna ànábì sallallahu alaihi wasallam yóò kórira ẹ̀ yóò ẹ rí lójú ẹ̀ kó kórira sunna kódà tó bá rẹni tí kìí ṣe pé ó lẹ́rìí kan lọ́wọ́ tó takò nǹkan yẹn o mùjáradù pé ìròrí rẹ̀ ò sáfẹ́ràn súnà yẹn nínú àwọn àdánwò ìkẹyìn ayé òǹlẹ̀lẹ̀ wà súnà tó ìndánà in tó ń jẹ́ súnà lọ́dọ̀ wa ti ń jẹ́sìn àtàrò Rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam òun náà ni àwọn nǹkan tó jẹ́ àtàrò òṣìṣẹ́ ọlọ́run kí sì ni àtàrò rasul ó bẹ̀ láti inú al-Qur'an wa sunna ìṣiṣẹ́ anabi sallallahu alayhi wa sallam wa àtàrò salaf àti nǹkan tí àwọn tán bá anabi lò gbà tí wọ́n kọ́ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tí wọ́n sì fi ṣe ìṣe ibi tí gbogbo ẹ̀sìn rọ̀gbọ̀ kúnlé lórí nìyẹn ní tó bá ti yàtọ̀ sí yẹn kò sí nínú ẹ̀sìn lọ́dọ̀ tó wa kódà kí gbogbo èèyàn máa ṣe kódà káwọn èèyàn pọ̀ ń díẹ̀ afáwa al kọ́lọ̀wọ̀n bá kí ó bá yọ́nú sí wọn wọ́n ní alayka bi athari man salaf bí àtàrí mọ̀nsálà ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan kádìrọ̀ mọ́ erípa táwọn ẹni rè ṣáájú fi nínú ẹ̀sìn òun ni kádìrọ̀ mọ́ àwọn tí wọ́n ṣẹ̀sìn tọ́lọ̀ ń yọnu ṣẹ̀sìn wọn àwọn ni ká fi ṣàríkọ̀ sí o kì í ṣe ìgbà tí ó diwọ́lùkọlù báyìí tó ní kálukú ń ṣe bó ṣe wù ẹ̀sìn yìí tá a lè gbé níwájú ọlọ́run tí yóò ní stampu ọkàrẹ̀ nú òun náà ni àlẹ́yìká bí àtàrí mẹ́sàlá àfọwọ́ àlẹ́ àwùzáì ó dọwọ́ rẹ̀ o dìrọ̀ mọ́ eré pa àwọn ẹni rẹ̀ tó ṣáájú wa ìrọ̀ fádọ́ka nas kódà kí gbogbo àwọn èèyàn ọkọ̀ ọtí lórí tó dóre lórí wa ìrọ̀ fádọ́ka nas kódà gbogbo àwọn èèyàn kọ̀ ọtí lórí pé ṣé bó ṣe máa ṣe náà ni ayé ò ṣe bẹ́ẹ̀ mọ́ wa iyyaka wa àárọ̀ ar-rijal wọ́n ní sọ́ra fún ìròrí àwọn èèyàn ká máa fi ìròrí ṣẹ̀sìn ká máa sọ pé bí igi ayé bá fẹ́ sí náà ni kẹ́sìn ò fẹ́ sí ọmọ táyé bí láyé ń pọ̀n àfààní kò sọ́ra fún o wà ń zakhrafu laka bil qawl kódà wọn ò bá máa fi ọ̀rọ̀ dúndùn máa fi gbé àdádálẹ̀ wọn lárugẹ ṣọ́ra fún ọ so eléyìí ó jẹ́ ká mọ̀ wípé in tó ń jẹ́ súnà in tó ń jẹ́ sìn òun náà ni àtàrù rasulillahi sallallahu alayhi wa sallam ẹ̀rí wípé àmọ́ ń ṣàdúrà pẹ̀lọ́ gbẹ̀sìn gbẹ̀sìn lọ́wọ́ wa da iṣẹ́ wa papọ̀ mọ́ sí àwọn ẹni rí ẹ ká bira wa léèrè pé sáà ṣe bí àwọn ẹni rí ẹnìkan fẹ́ ṣe ráìsì òun sà á kó tó ṣe ọ̀sà gbogbo òkúta bẹ̀ ìwọ́rọ̀ òkúta dà síbi tiẹ̀ nígbà wa gbèdé wájú ni ẹ̀dá papọ̀ mọ́tà àwọn tó sa tiẹ̀ ọlọ́run náà lọ ráìsì náà ráìsì ń jẹ́ wọn ò lè dá papọ̀ o. èyí tí ò lókúta yọ wà lọ́tọ̀ èyí tó lókúta òun ó lọ́tọ̀ òun ẹni tó bá fẹ́ jẹ olókúta olókúta rèé ẹni tó bá fẹ́ jẹ èyí tí ò lókúta wá òbọ́yọ̀ rẹ̀ nìkan tí ó lọ bí ti so ó sì ń kára dáradá oníkọ́lọ́n kọ́ da papọ̀ mọ́ sí àwọn ẹni rẹ̀ ò lè da papọ̀ ìdí fi jẹ́ wípé wàsúnà wàsúnà tó ń dáná àtàrò ntí ń jẹ́sìn ntí ń jẹ́ súnà tábà ní alùsúnà alùsúnà òun náà ni àtàrò rasulillah gbogbo téèyàn bá fẹ́ ṣe èèyàn ó máa gbé lórí gbèdéke ntójúṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó ṣe àbí tó yọ́nú sí fún àwọn tó bá lògbà nínú àwọn sàhábà ridwanullahi alaihim ajma'in wa sunnatu tufassiru al-Qur'an wọ́n ní súnà tẹ̀rí yẹn tá a bá sọ pé súnà súnà súnà súnà ọ̀rọ̀ ànábì ìṣesí ànábì ìwà ànábì àdámà ànábì in tí wọ́n ṣe lójú ànábì tánàbì faramá àwọn tí ń jẹ́ súnà ni wà súnà òun náà ni màthabata عن الرسول صلى الله عليه وسلم من قول أو فعل أو تقرير أو وصف أو صفة بوسواري òun gan ni tufassir al-Qur'an òun ló ń ṣàlàyé al-Qur'an sọlọ́fi jẹ́ wípé a'lamu an-nas bil-Qur'an. So, ahlus sunnah àwọn tí wọ́n mọ ìtumọ̀ ìtàlù kùránì wí jùlọ wọn làwọn tó bá gbàgbọ́ yìí súnà anábìwá muhammad sallallahu alayhi wa sallam ọ̀kẹ́ ìfọ̀lá báwo ni ó ṣe ní rí bẹ́ẹ̀ ìṣèbá nàbí sallallahu alayhi wa sallam lọ́lọ́run sọ kùránì kalẹ̀ fún anábì túmọ̀ alkùrán bí àkùwálì àwọn ọ̀rọ̀ anábì anábì fi túmọ̀ alkùránì sallallahu alayhi wa sallam anabi túmọ̀ alukur'an anabi túmọ̀ alukur'an anabi túmọ̀ alukur'an bí afu'ali pẹ̀lú àwọn ìṣesí rẹ̀ sallallahu alayhi wa sallam lọ́bi jẹ́ pẹ́gbà míì tàbá ń ka alukur'an àádìbí àyà míì kódà pẹ̀lú bá a ṣe gbàgbọ́ yé lárúbáwá tó ànímọ̀túnmọ̀ kí lọ́lọ́wọ́n bá ń sọ mí ṣùgbọ́n àwọn nǹkan yẹn ànábì ó ṣàlàyé ànábì sallallahu alayhi wa alihi wa sallam láyé kanú al-Qur'an a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní lilladhina amanu al-husna wa ziyada lilladhina ahsanu al-husna wa ziyada ọlọ́run ní gbogbo àwọn tán bá ṣe dáadáa tán tẹ̀lé tọ́lọ́n láyé tí wọ́n ní alhusna dáadáa tó ga jù dáadáa lọ tí ṣe aljanna tí wọ́n ní yóò jẹ́ o wàzíyáàdà àtàlékún kí ni túmọ̀ àlékún anábì ló wá ṣàlàyé anábì ní àzíyáàdà ń jàlékún òun náà ní ru'yata rabbih òun náà ní rírí ọlọ́run nínú aljanna tí ìbá ipá nàbí fi súnà ṣàlàyé rẹ̀ ní láyé ẹnìkan onílé kan túmọ̀ ẹ̀ hákàmọ́ tó gbìyànjú àtàlékún àtàlékún ẹ̀sán ànábì máa ń tú alukur'an pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ànábì máa ń tú alukur'an pẹ̀lú ìṣesí rẹ̀ torí pé Ọlọ́hun tí ọlá rẹ̀ ga kama anzalallahu alukur'an kadhalika anzalallahu sunna alukur'an wahyun wa sunnatu wahyun balukur'an ṣe jẹ́ wáyé bẹ́ẹ̀ náà ni sunna anabi sallallahu alaihi wa sallam jẹ́ wáyé anabi ni innama utitu alukur'anu ẹ́ òtítù alukur'an ẹ̀ wà mithla ma'ahu ọlọ́run fún mi ní alukur'an àti nǹkan tó ṣe kí ni o tó ṣe déédéé tó súnmọ́ alukur'an tó dàbí alukur'an ọlọ́run tó fún mi àwọn afáàní kí ni nǹkan tó dàbí alukur'an tó náà ní sọlá ọlọ́run sọlá yìí mìíràn alukur'an ọlọ́run ní àwọn ọlọ́run òun la sọ dík kalẹ̀ fúnra anabi sọlá sọlá litubayyina linnas ma nuzila ilayhim díkìrù bẹ́ẹ̀ súnà ni àwa la kalẹ̀ fún ọ litubayyina linnas kó bá a lè máa ṣàlàyé fáwọn èèyàn mà nùzìlà àléhìn nítawọ̀ ọlọ́run tá a ṣe kí ni o tá a sọ̀kalẹ̀ fún ọ náà ní Al-Qur'an ọlọ́run sì tún jẹ́rìí sí pé súnà wáhàyí ni ọlọ́run ni wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ọ̀rọ̀ kẹ́ ìjáde lẹ́nu ànábì sawa'an ó jẹ́ wáyé Qur'an ni súnà ni ma yantiqu anil hawa kìí kàn ṣe pé ọ̀rọ̀ ń wù mí sọ mo sọ òun lọ̀rọ̀ ànábì ẹni ó wá ilà wáhìyù wáhìyù yẹn ó kó wáhìyù kúránì sínú ó tún kó wáhìyù sunna so láàbì lè máa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bẹ nínú alukur'an tọ́lọ̀ ń sọ mujmalan tó ti wípé sunna òun ló fọ́ sí wẹ́wẹ́ fún wa ọlọ́run ọba ní aqimu sọ̀la ẹ máa kírun rákà mélòó láàkì fásùnbá rákà mélòó láàkì fún àyílà asiri ńkọ́ magrib isha sunna ló ṣàlàyé sunna ló já mọ̀ wípé méjìlá tó bá sunna ló já mọ̀ wípé mẹ́rin ní àlàásùrù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló já mọ̀ gbòòrò sọ́yẹ́ tó bá sọ pé báwo ni ti súnà ṣe jẹ́ ẹni ò lè rẹ́sìn ṣe kò lè rí ẹ̀sìn ṣe bó ti wulẹ̀ kó mọ̀ torí wípé ọlọ́run sọ alukur'an kalẹ̀ ọlọ́run wá fi ànábì sallallahu alayhi wa ó fi ṣàlàyé tí ń bẹ nínú alukur'an ìyàwó Aisha radiyallahu anha wọ́n béèrè lọ́wọ́ ìyàwó Aisha nípa ìwà anábì sallallahu alayhi wa sallam ìyàwó aisha ní kana khuluquhu alquran ìyàwó aisha ní ìwà anábì o òun náà ní alquran that is gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ gbàgbọ́ yá alquran kó sálọ máa wo ìṣesí ànábì sallallahu alayhi wa sallam torí pé gbogbo ìṣesí ànábì ó ń túmọ̀ kí ni o ó ń túmọ̀ alquran so idan gbogbo ẹnikẹ́ni tó bá kọ́sẹ̀ anabi sallallahu alayhi wa sallam tó kọ́sẹ̀ sunna anabi sallallahu alayhi wa sallam ajẹ́pẹ́ nìyẹn náà ti ṣe kí ni o ó ti tẹ̀lé gbogbo ohun tí ń bẹ ní al-Qur'an ọlọ́run ọba sọ ní al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run wa man yuti'ir rasul faqad ata'a Allah gbogbo ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé anabi sallallahu alayhi tó jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam anabi ní òfin wa lọ́rùn lẹ̀ ìpètọ̀ mo ti kàáfin inú kùránì rẹ̀ máa ṣe bó ṣe wù yín ò láà ọlọ́run bá fi ròyìn rẹ̀ ní al-Qur'an al-Karim huwa alladhi ba'atha fil ummiyina rasulan fil ummiyina huwa alladhi ba'atha fil ummiyina rasulan yatlu alayhim ayatihi wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikma wa in kanu min qablu ọlọ́run fi àwọn òròyìn mẹ́ta tó tóbi ó fi ròyìn ànábì yẹtìlú àléhìm àyàtìlá táálí ó ń kà fún wa tọ́ ka nǹkan fún yẹn lásán nìkan pé tọ̀ mo ti kà fún yìí o yín ló kù sí o ọlọ́run ó pé bá ànábì ṣe jẹ́ nìyẹn o wọ́n yuzẹ̀ kíhìn ẹ́ yuzẹ̀ kíhìn tẹ́síkìyà ni pé ẹni tí mo kà fún yín ṣe é lò báyìí ó ń ṣe tẹ́síkìyà wọn kì í ṣe bó ṣe yẹ kẹ́ ẹ lónìí o wọ́yọ̀ àlémọ̀ ìtọ́ wa ń kà fún wọn yẹn pé ẹ̀yin náà ó yẹ kẹ́yìn náà ò lè máa dá kà fúnra yín náà wọ́yọ̀ àlémọ̀ kitaba ó wá ń kọ́ wọn ní tíra náà káwọn náà ò lè máa kà fúnra wọn tó wọn bá sí ń bẹ̀ bá wal hikma ó sì tún kọ́ wọn ní sunna tọ́lọ́ fi rọra ẹ̀fọ́ sọ̀rọ̀ àṣọlá so idan kò sí bá a ti fẹ́ yọ súnà kúrò níbi Islam n tó kó bá wa nínú ẹ̀sìn wa lẹ̀ Yorùbá ni wípé a mú ẹ̀sìn ní bọ̀rọ̀ gidi a yọ súnà ẹ̀yìn agbára lé àwọn mọ́síàbí Imam Maliki sọ Imam kìnnìkan àfa àánú kòtòkásọ àfa kílànà bì gan wí ọ̀pọ̀lọpọ̀ wọ̀ wọ́n bàbá ń bá ń sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ tá a fẹ́ sọ yìí àwọn àfọ olórin ó ṣe é kan àfọ olórin náà àfọ olórin ní kàn ànábì tọ́lọ́run fi kùránì rán gan kí ló sọ lórí àyà wọn àmọ́ àwọn tó wà lájú ayé ànábì sallallahu alaihi wasallam tí kùránì yìí ń sọ kalẹ̀ tí wọ́n wà ń bẹ̀ kí ni ìtumọ̀ tí wọ́n gbọ́yé lórí àyà yìí látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àmọ́ òun ló já wa máa jìnnà sórí sùn. So tá a bá ti wá ń jìnnà sórí sun oníkàlùkù wa máa ṣe bó ṣe wù anabi sallallahu alayhi wa sallam kò jù wá lẹ̀ ó ń kọ́ wa ó ń tọpinpin wa lérí ẹ̀ sáà ń lò ó sì tún ká máa wo òun gẹ́gẹ́ bí àríkọ́sẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni sallu kama ra'aytumuni sallu anabi ni tẹ́ bá fẹ́ kírun ẹ kírun yín gẹ́lẹ́ bẹ́ẹ̀mi náà ṣe ń kí ànábì ó sọ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kà nínú kùránì ànábì ó bẹ́ẹ̀ so ìyẹn ló ń túmọ̀ wípé wà súnà tó fásirò lùkùránì súnà ló ń túmọ̀ tí ń bẹnu àlùkùránì ìṣesí ànábì ló já gbàgbọ́ yé islam anabi ni sọ́lù kama ra'aytumuni usalli ànábì ó sọ pé sọ́lù kama takra'un aw kama qara'atun fil kitab ẹni sọ́lù torí pàdé bí mọ̀ pé tẹ́ ẹ bá ti kí bóun ṣe ń kí yẹn ẹ ti fọ́lù nítorí wà náà Al-Qur'an náà ni torí pé òun gan-an lọ́n gbèrò yẹn lé lọ́wọ́ àìsí mọ̀ yóò sọ ju ẹnìkan yìí sì mú mi mú tó ẹ̀dọ́ba kúrò gbogbo omi tí wọ́n bá mú láyé ọmọ àtọ̀ ẹni tó kú sódò lẹ́yìn torí pé wò ó kulẹ̀ tí ì mú kú ẹ́ tẹ́nìkan wá àti lónìí o òun omi pọ̀ gan-an ò tí mú tó torí ẹni tó mú kú ti mú dé lẹ́wù tí omi ó tún máa jáde padà ni ẹni ọlọ́run bá fẹ́ sìn rán òun tẹ̀lé ẹ ẹ fẹ́ sọ pé wòlíì sáfà ọlọ́run sí ọ ni ṣe bí èèyàn ní àfà ó lè sọ̀rọ̀ ìfẹ́ inú sọ ṣùgbọ́n lọ́lọ́run ní ká tẹ̀lé. sallallahu alayhi wa alayhi wa sallam lànàbí sallallahu alayhi wa sallam sọ pé sọ́lù kama ra'aytumuni usalli ànábì ní ẹ kírun yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí tí mò ń kí àìmọ́wàá kírun bá ànábì ṣe ń kí yóò jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ó pàdánù láàdá tó pọ̀ nínú ọ̀ràn kíkí àbíkẹ́ lómi ò mọ́ tiẹ̀ lákọọ́lẹ̀ pó kírun rárá níwájú ọlọ́run anábì wọ mọ́sálásí níjọ́ kan sallallahu alaihi wa alihi wa sallam arákùnrin kan bẹ̀rẹ̀ sí ní kírun ìgbà tó kírun tán ó sálámà sánàbí sallallahu alaihi wa sallam ó fẹ́ jáde nínú mọ́sálásí anábì ní irji'i fa salli fa innaka lam tusalli anábì ní padà lọ túnú yẹ kí torí pé ò tí kírun arákùnrin yẹn tó kírun yẹn tán balabalabalabalabala ó tún lọ bá anábì ó tún sálámà anábì ní irji'i fa salli fa innaka lam tusalli tàbí lọ tó rùn pé ò tí kí ó tún lọ sí ẹlẹ́kẹta anábì ní ah lórí òjíṣẹ́ ọlọ èmi ò mọ kí jù báyìí lọ anábì wa sàlàyé bá ṣe kí ọ ìdẹ́ni yẹn ṣe ni wípé kò farabalẹ̀ rùkú rẹ̀ ọjọ́ rùkú tànábì ìforíkalẹ̀ rẹ̀ ọjọ́ ìforíkalẹ̀ ànábì lórí ọ̀ ìdúró rẹ̀ ọjọ́ ìdúró tànábì sallallahu alaihi wasallam lórí ọ̀ ẹ wá wo ọ̀gọ̀ọ̀rọ̀ ẹlòmíì tí bóun ṣe ń kí ni wọ́n èbí ọ tóun fi ń kí bẹ́ẹ̀ ṣòló fi jẹ́ pé a gbúdọ̀ fànábì ṣe dígí tá a máa wò báyìí lórí gbogbo àlámọ̀rí ẹ̀sìn wa tá a bá láníyàn pàfẹ́ gbalada lélẹ̀ wa sunnatu tufassiru al-Qur'an bákan náà nípa ọ̀rọ̀ hajj anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni khudhu anni manasikakum anabi ni lóòótọ́ ẹ ti gbọ́ ọ̀rọ̀ hajj nínú Qur'an ṣùgbọ́n ẹ mú bẹ́ẹ̀ ṣe máa ṣe hájì ẹ mú látara mi ni o ẹ wò mí bí ṣe ń ṣe hájì kẹyìn tí Ànábì sallallahu alaihi wasallam ṣe hájì yẹn náà ni hájì àkọ́kọ́ òun náà ni hájì kẹyìn hájì kan ṣoṣo Ànábì ṣe sọ̀rọ̀ láyé Ànábì ṣe umura mẹ́rin ó ṣe hájì kan ṣoṣo hájì kan ṣoṣo tí Ànábì ṣeun gbogbo mùsùlùmí tó ń bẹ láyé ńgbà náà gbogbo ibi tí wọ́n wà lànà ibi tí kéde pé gbogbo wọn wá ló fi jẹ́ pé àwọn tán bá nẹ́bí ṣe hajj lọ́dún náà wọ́n lé ní hundred thousand àwọn èèyàn ànábì wá ń ṣe gbogbo ṣe hajj ó wá dúró lórí nǹkan ọ̀gbọ̀n ànábì ò dún lẹ̀ orí nǹkan ọ̀gbọ̀n ló ti ń tà wá orí nǹkan ọ̀gbọ̀n ló ti ń ṣe àwọn afáàní kí ló tànábì fi ṣe bẹ́ẹ̀ ṣé kéèyàn wà lórí nǹkan ọ̀gbọ̀n sọ́lọ́lá ju kéèyàn ó dúró lẹ́lẹ́ ni wọ́n ní hikima tó wà ń bẹ̀ ni pé tànábì bá dún lẹ̀ àwọn èèyàn pọ̀ ẹlòmíì ò ní rí nàrà ànábì ànábì dẹ̀ fẹ́ káwọn èèyàn ṣe kí ni òkun ó rí bóun ṣe ń ṣe lànàbì fi gun nǹkan ọ̀gùn lànàbì sọ pé ànàbì ni kódò nínú ẹgbà wa mi ànàbì ni lè tá kódò à ń lè mọ̀nà síkà wọn nítorí kí n máa ṣe bẹ́ẹ̀ ní kẹ́ bá lè mú bẹ́ẹ̀ ṣe máa ṣe hajj látara rẹ̀ torí pé fa ìní la adìrì ànàbì nítorí pé mi ò mọ̀ làálì láàhùjù bàdà àmì hàdà ànàbì ni mi ò mọ̀ bóyá mo lè má ṣe hajj mi mọ̀ lẹ́yìn ilé bá ànàbì ti ṣe sọ́hun bó ṣe rí náà sọ́dọ̀ fi jẹ́ kí gbogbo ẹni tó bá fẹ́ ṣe hajj á ṣe bìnà á ń lórí bá nàbí sallallahu alaihi wasallam bó ṣe ṣe ni so àtàwọn oríṣiríṣi àwọn àpẹẹrẹ míì láti lè máa fi kín ọ̀rọ̀ tí àáfàá sọ láti lè fi kí lẹ́yìn wípé wa sunnatu tufassirul Qur'an súnà nàbí òun gan ní ṣe kí ni o òní ṣàlàyé al-Qur'an so tó o bá fẹ́ gbàgbọ́ yìí Qur'an dáadáa o gbúdọ̀ jìndò nínú súnà bọ́ ọ bá ṣe jìndò nínú súnà sí ló ṣe gbàgbọ́ yọ ọ̀rọ̀ ọlọ́ bọ́ ọ bá ṣe jìndò nínú súnà anabi sallallahu alayhi wa sallam òun náà ni ẹ̀sìn ó fi yí ọ ló sì lè fi ṣe ẹ̀sìn rẹ níbàámu sí bánàbí ṣe ṣe àti níbàámu sí ọ̀nà téèyàn fi lè rí ọ̀nà ọlọ́run wà íyà dalailul Qur'an súnà yìí ó ní ìtọ́ka àgbóyé al-Qur'an ó ní tọ́ka àgbóyé al-Qur'an kí ni ìtàfi pé ní dalailul Qur'an àwọn nǹkan tí Qur'an bá sọ mujmalan lódìdí súnà ni ó fọ́ sí wẹ́wẹ́ àwọn nǹkan mi wá ń tí súnà gan tí kùránì ò ní sọ ṣùgbọ́n súnà ni ó gbé jáde àfáà Imam Shafi'i rahimahullah wọ́n ní ìbáṣepọ̀ tí ń bẹ láàrin súnà àti alkùránì ọ̀nà mẹ́rin ló pín sí imma kí súnà ó jẹ́ mufassira kó jẹ́ tafsir fún kùránì imma kó jẹ́ mufassila lil mujmal nǹkan tó bá pé odidi súnà ọ̀fọ̀ sí wẹ́wẹ́ kùránì ọsọ lódidi súnà ni yóò fọ̀ sí wẹ́wẹ́ ìgbà míì sì ń bẹ nǹkan tí súnà mú wá tí kùránì mú wá súnà náà ó tún sọ bẹ́ẹ̀ náà ó lè tún kàn súnà ó mú wa ẹlẹ́mìí àwọn máa béèrè pé ǹjẹ́ ò sí inú Qur'an ni ah, ó ti wà nínú Qur'an náà torí pé Ọlọ́run bá sọ pé àti Allah wa àti ar-rasul ẹ̀tẹ̀ ló ti sọ lọ Ọlọ́run wa ma atakum ar-rasul fakhudhuhu nítaànà bí bá ti lè mú wá báyìí tó fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam fakhudhuhu ẹ̀dìmú afọwọ́ Abdullahi ibn Mas'ud radiyallahu anhu wọ́n ń ṣe wáàsí fún àwọn obìnrin wọ́n wá rí obìnrin kan ó fá irun ojú irun péńpéjú kó bá lè lé tìró òsè àfọwọ́ Abdullahi bin Mas'ud wa sọ obìnrin náà wípé ó ti yapa àṣẹ Ọlọ́run obìnrin yẹn lòun ò yapa àṣẹ Ọlọ́run níbo lọ́lọ́run ti sọ pé kò lẹ́tọ̀ọ́ nínú alukur'an ẹ̀yẹ́ sì rí pé tẹ́ nínú alukur'an lẹ́tọ̀ọ́ kò délẹ̀ ẹ̀ níbi tọ́lọ́run ti sọ ṣùgbọ́n àwọn afọ́ Abdullahi Abbas ó ní tí mo sọ yẹn Ọlọ́run sọ ọ́ ìwọ lòun mọ́ ó lóun ti yẹ wo kùránì wò òun òrí tọ́lọ́run ti sọ pé kò lẹ́tọ̀ọ́ kóbìnrin ó fa irun òpéǹpéjú ó ní ìwọ ọgbọ́n tánà sọ sọ́làm sọ ni ànábì tí ìkẹ́ agọ́lọ́ máa ń bẹ fún ó ní làánà ọlọ́run kó máa bá làánà ọlọ́run kó máa bá àwọn obìnrin kan nínú àwọn obìnrin wọn ànábì wa ń kà á nínú wọn Alimutafalijat ó ń bẹ nínú wọn alimunamisot àwọn obìnrin tó ń fa irun ìpéǹpéjú láti létí ọ̀rọ̀ òsè àwọn obìnrin tí wọ́n ń la eyín eyín tí ò séjì ń bẹ tí wọ́n ń fa gidi la èjì túláàsì anábì ní kílà náà ọlọ́nkò wọn bá anábì ní kílà náà ọlọ́nkò wọn bá àwọn obìnrin tí wọ́n ń fi irun kún irun wọn irun tí èsì ọ̀rùn wọn tán pàápọ̀ mọ́rùn wọn obìnrin wa ní ah, kìí ṣe pé nu Quran ló wà afọ Abdullahi ọmọ Mas'ud olóńbẹ nu Quran olóògbọ́n tọ́lọ̀nsọ ọlọ́run ní wà má atakum ar-rasul fakhudhu gbogbo tó ti ṣe ọlọ́run bá mú wá báyìí ẹ̀dìmú èyí tá a kà yìí òjíṣẹ́ obìnrin yẹn ṣùgbọ́n o èyí tó sọ yìí náà ìyàwó rẹ̀ nù lé àjọ ń ṣe ni o ẹwọ obìnrin wàá sí yìí tó lè kókókó yìí o ìyàwó rẹ̀ nù lé náà àjọ ń ṣe ni Abdullahi bin Mas'ud ó wà ní tí ìyàwó mi bá ṣe màá sì kọ́lẹ̀ ó wà wọlé ọlọ́ wo ìyàwó rẹ̀ ìgbà tí ó wo ìyàwó rẹ̀ ó rí bó ìyàwó rẹ̀ ṣe ó wá jáde ọ̀sán obìnrin yàtọ̀ ìyàwó òun ṣe òun ti lé pé tó bá ṣe é ó tọ̀lé kọ́ máa kọ́ lẹ̀ ẹ wo àwọn àfa tó tí wọ́n bá ń sọ ẹ̀rù náà ni wọ́n máa ń ṣe kódà bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn tí ó bá ṣe nǹkan yẹn wọ́n kóró ojú gbogbo ayé ó sì mọ̀ pé wọ́n bẹ nìyẹn já bin hanbal kọ́lọ́wọ́n bá kó bá kan wọn èé kírun lẹ́yìn ọmọ wọn tó bá lè dìrún Imam Ahmad bin Hanbal kírun lẹ́yìn wọ́n ní kí ló dé ó nítorí pé máa gba ẹ̀bùn lọ́dọ̀ àwọn olórí tẹ́lẹ̀ pé kì í ṣe pé nǹkan aráàmù ló ṣe pé ó máa ń gba gift lọ́dọ̀ àwọn òmàrà láì sọ̀lẹ̀wà ìkírun lẹ́yìn so idan ẹni tó bá lè ṣe yún bí orí tó kéré wọn ká tó wá sọ nǹkan tó jù yàn lọ kọ́lọ̀ kí kọ́ ṣàánú wa kí oníkálukú ká mójútó ilé wa oníṣe wáàsí eléyìí ò dáa gbogbo tó ń sọ pátá ẹ̀sáǹpù rẹ̀ tán bá fẹ́ mú jáde inú yàrá rẹ̀ náà wù ẹ́ wa ó ń bẹ lára ọmọ rẹ̀ ó ń bẹ lára àwọn ìyàwó rẹ̀ ó ń bẹ lára àwọn tẹ̀jọ́ sùn tẹ̀jọ́ ń jì eléyìí kò sí nínú ìṣesí àwọn àfáà tó ṣáájú nínú àwọn sálà ọlọ́wọ́n bá sọ ní al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní yá ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum nara wa quduha an-nasu wal hijara alayha mala'ikatun ghiladun shidad la ya'suna Allaha ma amarahum náà wa laysa kò sí nínú súnnà qiyasun kí a máa fi ọpọlọ kìyàs ká máa fi nǹkan wéra wọn gbẹ̀ẹ́ nígbà táwọn ẹbí ti sọ báyìí náà ẹ̀yà jẹ́ pé ìbára bí ọba ti ẹ̀sùn ilé náà ò ti jọra wọn bá là ọ̀wẹ́rì fún yòówù náà ni àwọn èèyàn sábà máa ń ṣe bẹ́ẹ̀ laysa fi sunnati kìyàsùn kò sígbà láàyè ìmọ̀ afọpọlọ gbé nǹkan kan kalẹ̀ ká máa fọpọlọ ṣe kíyàs kò sí nínú súnà pé ọ̀dà nǹkan yẹn kò sí nǹkan tó burú ń bẹ̀ náà tá a bá gbé sínú làákàyè á rí i pé ó dà láà tó bá ti jẹ́ pé nǹkan ẹ̀sìn a gbọ́dọ̀ rí ìtọ́ka sí èyí tó sọ pé ká ṣe al-aslu fil ibada al-hadhru ay al gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe nínú ẹ̀sìn tá a fẹ́ gbà ìpìlẹ̀ rẹ̀ ni pé má ṣe é títí tó fi rẹ́rìí tó sọ pé kò ṣe ìṣe gbígbà tó bá wá ṣe tán lọ́sẹ̀ máa wẹ̀rì al-aslu fil ibada al-hadaru ay al-mani'u ìpìlẹ̀ nínú gbogbo tí ń jẹ́ jọsìn ò ní pé mọ́kànsádédé gbé jọsìn kan kalẹ̀ fúnra ara rẹ̀ tànàfìlà kan ń bẹ orí àpáta láti lọ́mọ èèyàn ní gbogbo ọjọ́ àlàmí òru ọjọ́ àlàmísì mọ́júmọ́ jímọ̀ gbogbo ètò bá ti kẹ́yìn oṣù sẹ́yìn pé bàádà ni ẹ̀dá kùtà ló ràn wọ́n ní bàdà sọ́lọ́n ló sọ ní àbánadò ló sọ so ẹ kò sí tó burú bẹ́ẹ̀ tá a bá ra àwọn alágbájá àwọn náà ń ṣe wọ́n sì ń rérò kó kìyàsùn nìyẹn ó wá fẹ́ fi wọn ti Islam náà fi sọ pé wàlẹ́ ìsàfihàn nàti kìyàsùn kò sí nínú ẹ̀sìn ká máa fi ẹ̀sìn wa wọn tàwọn míì èyàn lè fi òkú wé àlàyé kò nínú ẹ̀sìn wa ìdába ti rẹ́rìí fún mi a máa ń ṣe a kìí kàn fi ọpọlọ wọn nǹkan ẹ̀já máa ṣe báyìí nípa àwọn alágbájá náà ń ṣe bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ káwọn náà máa ṣe bẹ́ẹ̀ ní Islam ẹ̀sìn tí wọ́n gbà bẹ́ẹ̀ o ẹ̀sìn tẹ́yìn ó gbèrè wájú Ọlọ́run tọ́lọ́run ó gbà lọ́wọ́ èèyàn kò gbàrú àwọn ṣe síbẹ̀ ìdí ìyẹn tó jẹ́ pé àwọn afọ alùsùn náà wal kì í ṣe gbogbo dáwọn èèyàn ń ṣe ní wọ́n báwọn èèyàn ṣe ẹ̀ẹ́n ó ti pọ́n mọ́ wọn jù kò lè má pọ́n mọ́ wọn torí pé oníkálukú gẹ́gẹ́ bó ṣe ń tún àlámọ̀rí ọ̀rọ̀ ayé rẹ̀ ṣe tó kó yẹn gẹ̀ bẹ́ẹ̀ náà làwọn afọ́nsún náà ń tún àlámọ̀rí ẹ̀sìn wọn ṣe wọ́n ronú sí tí wọ́n gbé pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala so bẹ́ẹ̀ ló sì yẹ kó jẹ́ gbogbo mùsùlùmí bó ṣe ń ronú kí àlámọ̀rí ayé ó má yẹn gẹ̀ ó yẹ kó máa ronú gbogbo ẹ̀sìn tó ti yòrò mọ́ tán tó ti yòrò tán mọ́ lọ́wọ́ yìí yẹ kó ronú sóò náà bó ṣe gbé pàdé ọlọ́run níbàámu sí bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe fi ilẹ̀ fún wa abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ léyìí tí a wí ọlọ́run yìí kí àgbọ̀ yìí ẹnìkan kọ pípa kan sallam wa